àwọn sàábí ànẹ́bí wọ́n èyí jẹ́ ní àrísí o nílẹ̀ Yorùbá ìwọ́n tó bá fẹ́ bá wọn bú sàábí ọbẹ̀ bá wọn bú àbú rírà ọbẹ̀ pé ló kùrọ̀ ọbẹ̀ pé ló lè ọbẹ̀ pé mọ́ ọbẹ̀ bú àwíyá ọbẹ̀ bú àbú musa ní àti àní ọbẹ̀ pé dẹ̀dẹ̀ rẹ̀ mọ́ kó lọ sí Iran mọ́ dúró lẹ̀ Yorùbá o kò sáyè rẹ̀ o tọ́ ọba ti dúró lẹ̀ Yorùbá àkọ́kọ́ bá ọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ ọba ti gbọ́ àárí ọfin o torí wọn náà rí àwọn sàbí ànábì fi ni o à ń sọ fún kálukú báyìí kékulé ó gbọ́ ó ṣe kínú ni sọ fún toko tọ́sí rí ìran àwa tá a máa ń wéru láwà ní tí mo wí yìí ẹ̀ ó láwa tá a máa ń wéru ẹ̀ <laughs> torí ìran wa láì gbọ́ <laughs> torí ẹ̀ náà mo ti wá wéwá ru ọjọ́ èmi pé kẹ́lí bá a mọ̀ pé àjọ àjọ mọ̀ ń pa ẹ̀mí lẹ́yìn bá lè lágídí sí lórí ìjẹ́ lọ́rí gbà wá láti Iran àwa náà sì lágídí lórí ìta bá ní àlùkòrán àti inú nínú ni inú súnà ẹ tètè padà síbẹ̀ ẹ sọ fún wọn pé ẹ tó ṣe yìí jẹ ẹ ṣe kí ni ilẹ̀ Yorùbá ò bá náà sìn àwọn àfa àti pọ̀ ìpele ìpele sì ni wọ́n tọ́láwọn pẹ̀lẹ̀ tó sì fi ń bá ìfà lọ́wọ́ yìí àwọn ìpele lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn ìpele lẹ́yìn lẹ́yìn tó yẹ́ jẹ́ padà sí ìjọ́ síbọ̀ ní fòkúta kan rí àbí ibi ẹ̀ tí fòkúta kan rí jẹ́ padà sí à ah! iṣẹ́ jẹ́ ẹgbẹ́ mú mi ilẹ̀ Yorùbá kò ṣe gbé wọ̀ sọ̀rìkẹ́ ń gbà ń gbèlò Haúsá fáwọn àsìkò kan ó kọ́kọ́ tẹ̀mí ìgbóyá náà kó bọ̀ wọ́n kó lé Haúsá kò wá lè wọlé ilẹ̀ Yorùbá kò lè wọlé ní front door kò sì lè wọlé láti bo back door kò sáyé rẹ̀ ìdúnilà pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́ni o torí kò ságbára kó mọ́ wọlé lọ́wọ́ ẹni kankan ọwọ́ ta ló wà Allah subhanahu wa ta'ala tí wàá gidi jẹ níhun tí ń bẹnu ẹ̀jẹ̀ yìí ń ṣe kí ni mo ti wá náà ń bẹnu ẹ̀jẹ̀ ti wá náà abẹ́yẹn ẹ̀ máa lo títí tẹ́yìn lò sí àwa náà mọ̀ sí kí nù máa lo sí wa tọ̀ kí ni kọ̀mpléènì tiẹ̀ tọ́ wá ní sọ́bọ́ lẹ́sì nísì tọ́ wá ló sọ́bọ́ kí ni kọ̀mpléènì tiẹ̀ ìkànnù karambà ní ọwọ́ ara rẹ̀ níjó nígbà àwọn ọ̀rọ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ olówó kọ́lọ́ rí pọ̀ sí nígbà pé ẹ mọ̀wùlẹ̀ dọ́gbọ́n bẹ̀bẹ̀ gbangba wa mo ló sọ yìí o ó ti yá ní tìǹbù ní ẹ òun fẹ́ àpíìlì ọ̀hún bí áàbù tèmi ṣùgbọ́n àdúgbò ló jẹ́bi sọ́ọ́ sórí kọ́kí ní òun yẹmọ yẹmọ báyìí ẹ tó ẹ káàpá ló bẹ̀bẹ̀ à ṣe bọ́ ní mo ti ń bẹ̀bẹ̀ kan jù ní àríwẹ̀ kan ni èwo tó wà ní tèmi èwo láwa múnú méjèèjì báyìí ní ìsìn àbí ọ̀rọ̀ mi ò yí ọ jẹ́rí lórí òdòdó dájọ́ wà yìí dájọ́ ń bára wá báyìí aláì no retreat no surrender no retreat no surrender ẹnì kankan ò ní bú àwọn sábẹ́ ànábì nílẹ̀ yorùbá yìí kó jẹ́ kíni ọ̀ lè lọ gbé tọ́ ọba yìí ti bú ẹni bọ̀dì wọ́nì máa gbọ́ báyìí sọ́rí ìwọ́ tí wọ́n ò bá ti bẹ̀rẹ̀ kọ́ọ̀sì ẹnu àfa àlẹ́ yorùbá dákùn mọ́jẹ́ wọn ó ta fún ọ o tá bá ta takuta fún ọ tó o bá ti rà á lọ́jà mọ́polówó rẹ o ọmọ wọn lè sábà ọkọ rà á tó o bá ti rà á máa lò nínú yàrá rẹ ni o bọ́ ọ bá ilé gbé ibú ọ̀tà tó o polówó rẹ lọ́jà ọgbà ìṣí ẹ̀ àwọn sábì ànábì wọ́n èyí jẹ́ àrífín o nílẹ̀ Yorùbá ìwọ tó bá fẹ́ bá wọn bú sàáfin ọbẹ̀ bá wọn bú àbúrè rà ọbẹ̀ pé kùrọ̀ ọbẹ̀ pé lè ọbẹ̀ pé àwíyá ọbẹ̀ bú àbú musa láti àrí ọbẹ̀ tí ń dẹ̀dẹ̀ rẹ̀ mọ́ kó lọ sí Iran mọ́ dúó lẹ̀ Yorùbá o kò sáyè rẹ̀ o torítọ́ ọba ti dúó lẹ̀ Yorùbá àkọ́kọ́ bá ọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ ọba ti gbọ́ àárí ọfin o torí wọn náà rí àwọn tàbí ànábì fi ni o à ń sọ fún kálukú báyìí kékulé ó gbọ́ ó ṣe kínú ni sọ fún toko tí toko bá ń gbọ́ ta ni kò sọ <laughs> tó lọ fún ìgboro abọ́kò <laughs> sáyè rẹ̀ lẹ̀ yorùbá kò sí kí ni jama kò sá alukurani ń àwọn fún wa ni alukurani si ní ká dúró tí tó bá mú wa alukurani ti já mọ̀ èyí dodo àbí tábà tó tẹ̀lé tẹ̀sí ó lè ní ẹwà wọn yà ń tu lórí àwọn mùsùlùmí karambá ara أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب وأنتم تتلون الكتاب أفلا تعقلون أفلا تعقلون آية يقول إلى من كفر آية أقول áyà àwọn bàbá Israẹli àwọn ọba bíbá wí. Tòtẹ́yìn bá ti lè máa ké áyà fún Mùsùlùmí, ọ̀gbọ́n sọ ọ̀gbìn lẹ́kẹ̀ẹ́ máa ṣe ni pé ẹ̀rí fẹ́sìtì rẹ̀ lára mùsùlùmí lẹ́bí ń kí àyà nìkún tí yìí náà bá sọ̀kalẹ̀ fún kébè yìí tá a bá ti rí fẹ́sìtì rẹ̀ lára yín kí láti akẹ́fún yín dákò mọ́ bá wọn kú sàgbé gbogbo wa ń fà tó bá ti bẹ́ẹ̀ mọ mẹ̀ǹtẹ́nì àpọ́nlé rẹ̀ lẹ̀ Yorùbá bá wọn bú má fún ní open support tí ó lè borí káásá kàrọ̀rọ̀ dámọ̀ gbáwò ìwọ̀n sáwọ̀rá fọ́ tó ọ̀bá tí lè ṣòdodo sáwọ̀rá fọwọ́ rẹ̀ lẹ́rán kọmọ sí kíní kọmọ wòye o àmọ́ lórí pé ọmọ ẹ̀kú àwọn sàbí ànábì nílẹ̀ Yorùbá yìí àpàlẹ́ ìkòsí tó jọ àbúrò rẹ̀ rá ẹnìkan ò ní bú kọ́ lọ gbé gbàgbé ẹ̀ Mùáwíyà ẹnìkan ò ní bú kọ́ lọ gbé àwọn tá ń wí yìí káì fún ní ọmọgbó bá ọlọ́mọgbó àbúrúrẹ́ ọlọ́mọgbó mọ̀háwíyà oníkíní ọlọ́mọgbó amúrúmìláàáfí ọlọ́mọgbó àbúmúsà aláṣàárì mọ̀háwíyà tó wá tájúlé ó ní àwọn ọmọgbó bá kí wá dáwọn ọmọgbó tí wọ́n gbé ìbọn wá gbá ọkọ́ àbí wọ́n gbé àdá kí ni wọ́n kàn máa gbé ìmọ̀ tó fẹ́ fi dánù náà ni wọ́n fi tún orí àwọn èèyàn sí kóníkálukú jòkó jẹ́ àwọn àmọ̀ pé ẹ̀mí ìyọ́nú tí wà fẹ́ ni tó bá tẹ̀lé lánàá ni àpẹẹrẹ rẹ ti ń bẹ lára wọn ní ìsìn ẹgbẹ́ yìí ò mọ rí sọrí tó bá tí ẹ̀sán bá jáde lóṣù tí kó mọ sẹ́yìn alájà ń pè fún wọn kó ṣe gbogbo ẹ̀ fún wọn kó ṣe bá tán ti lérí lẹ́sà á àpàní hee àyìnbọn hee ẹ̀wọ̀n óò kan tán bá ti pariwo rẹ̀ sọrí jáde nínú ìjọ̀dé ni ó kàn túmọ̀ ìwọ́n ni bàbá kéde kan bàbá wa wọ́n bá ti pẹ̀lú فماري فما أبا فلن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتك ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتك طبعا هو أبا وكل يدوا أما هو تاتي لنا هو طبعا تاتي لنا هو هلا ولن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم Ah. kò sí ń tẹ́ẹ̀sì wá sí ilẹ̀ Yorùbá yàbí láyé yìí tí ò sí ìtẹ̀lẹ̀ rí àríwẹ̀kọ́ ni kò sí ti tẹ́ẹ̀sì wọ́n gbogbo jẹ́ bá ti plan lọ́wọ́lọ́wọ́ bá yìí dẹ̀ ń plan lọ́wọ́ tí wọ́n dá bá ti làákà yìí dáadáa ó ti ṣe kínú ni ó ti ṣẹlẹ̀ rí kò sí tuntun nu tẹ́ẹ̀sì àmọ́ yìí tí ò sí ìtẹ̀lẹ̀ rí lọ́gbìn ìdàlùkìyàmù èyí ò làwọn bẹ̀rù kò sí lẹ́rìí ní tí mo sọ kí èsì alápẹ̀jú rẹ̀ ti mẹ́ra ara òun náà láti wá pé àdúgbòsà àti ìṣàkóló yìí wọ́n lè sọ pé àlójú bí ara wa inna lillahi wa inna ilayhi raji'un ta ní ìdára yín ọlọ́wọ̀n ilé ìṣòrí burúkú tó wàlántẹ́rù dọ́ máa